ọkùnrin tó ń pè ní pàbí yẹn mm. bàbá four one nine. olórí burúkú. yes olórí burúkú gidi ni ṣé gbogbo bó ṣe lọ yẹn ṣé ń gbọ́. mo à ń gbọ́ yín à ń gbọ́ yín àgbọ́yé. àmọ́ mm. bó ṣe lọ. bẹ́ẹ̀ni ikú ìgbà mi ti ẹ̀rẹ́ everybody bá ń ṣe ṣòwò lè tẹ three four tí màmá wo everybody. òótọ́ mm-hmm. nìkan tí màmá sọ kárọ̀ petrol. èmi ti mọ̀ ti pẹ́ mọ̀ pé mo ti sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ òun ló wà lọ́ndà ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá rántí pé bàtà ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣò ó gbé ṣòbí àbí kan wá táwọn èèyàn sọ pé ìdílé ìkẹkẹ fẹẹ tọ́ra sáàlì. bẹ́ẹ̀ni. orí bọ́dà pé ìkàn fẹ́ jẹ ó tún wá padà ń pè gbogbo àwọn ṣò bí àbí ló ń fún ní information. pátápátá. ó wà lára àwọn tó kì í báyẹ. bẹ́ẹ̀ni. ó ti wá wo ló ti wúrọ̀ pé à bí akóhùn kúkú lóye sọ pé pé sí tóun bá jáde fún màmá nígbà rẹ ó mọ̀ pé màmá kò sí

they should eh, understand mama should just leave him alone it's understand eh, àbí kan fẹ́ jẹ́ kó rẹ́dà useless Lizzy gangan ni kan focus Some máa ti focus the Lizzy eh, awa useless. ọ̀tọ́ wa ti fún ní àyè kan fún ok bí àtijọ́ tàbí ọ̀tọ́ ti ṣe ṣó kò sáwọn èèyàn tó ń wo tààrà pàtó màmá ń stream ẹ̀ it's understand á tún máa fún àwọn èèyàn ní wọ́n gbé láti máa lọ fẹ́ máa sọ pé bí a ti náà ń fi ẹ̀ understand kò yẹ kí wọ́n Yes. ló jẹ́ kẹ́yìn àtàwọn tó kù ẹ́ tó reply ẹ̀ kí màmá ti kọ́ ẹ̀ kí ni ẹ tó bá jẹ́ scientist àti kí ló ń pè ẹ kí ló ń pè ṣe psychologist ni ó fẹ́ dà ìbá ti màmá lọ́sọ̀ pé kò sí ẹ̀ táwọn bá ti ń dàbò wọn àwọn tó lọ Nàìjíríà wọn ní lè sọ ń pa ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wúrú báyìí tí wọn ní wọn parí ó máa mọ̀ pọ̀ ṣó yẹn náà fi ṣe ṣó lánàá tó sọ pé àwọn fámìlì ẹ̀ tọ́ra fámìlì pé the first ibi tó kọ́ gbé jáde ńgbà yẹn àwọn blood everybody ti rí náà ti ṣe sábúlà káàkiri ẹ̀ ọ̀dà stand so gbogbo gbogbo oṣù tó ń ṣe yẹn wọn ò fẹ́ kí màmá wà focus pé kán wà correct pẹ̀lú tó lọ Nàìjíríà màmá ṣe just leave that stupid guy alone èmi náà ṣe kiri lọ́wọ́ ẹ̀ náà tí tó ń lówó mi gbà ó lé ní ọdún kan wà lára àwọn tó ti tán ẹ̀ẹ́dì sí màmá tí mo sì hmm. tí mo sì ó lé ní ọdún kan tó ń lówó mi gbà lọ́wọ́ ẹ̀ yẹn sí fún mi ẹ tọ́ra sáǹdì ẹ kí pé náírà àti ìbàjẹ́ àdàràdà ń bàyẹ̀ mo kàn ṣáàkù kẹ̀kẹ́ bíi tilẹ̀ ni àwọn míì ṣe kọ́ọ̀pù tí wọ́n owó wọn bàjẹ́ ni ó wá la inú ẹ̀ màmá ṣépè fún ire. ṣebọn àti ṣebọn àti bísí òun àti bísí wíkọ́ ló ń pariwo ń gbà ẹ pé epsilon ló lọ mọ́. ó dìdí ṣe so ah, ah. ó pé kótó epsilon production ẹ̀dọ̀dà dọ́là pé mákẹ́tà ni máa yẹ ó lẹ́nu ìyẹn bí tóyìn bímọ fún pé ọmọ àlè ni ó wá ṣe ṣòfò tóyìn léraléra ó ṣe léraléra mọ́tò èkó bísí sì jáde fún tó ní olè ni. ṣéjọ ṣe ṣò nígbà yẹn ká jẹ́ ètò ìmọ̀ pé tóun bá ti wá fẹ́ sábọ̀ọ̀sì kò sí ni àwọn haters ẹ̀ máa máa comment wọ́n ti kówó ti wà níbẹ̀ wọ́n á máa gba sáà and màmá mo fọlọ́ ó yé mi ó yé mi ẹni ẹni point burúkú ẹ ẹ sábọ̀d ẹ sábọ̀d ẹ sábọ̀d ẹ sábọ̀d. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gbàmù ẹ ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. register. Ah, ẹ bá tẹ̀ fẹ́ máa stream yẹn pé ó ké o, ẹnìyàn stream yẹn o, ah, at least ah, wẹ́ẹ́ kẹ́tù kẹ̀kẹ́ tí wọ́n á máa ṣépè ṣépè ṣépè tọmọtọmọ olórí burúkú ni gbogbo wọn. ẹ lè ṣe fún yìnbọn àbáwọn ọmọ ẹjọ ẹ kò tí kọ́ra ṣe rí yẹn ọmọ tó mẹ́lòó ni kóra ẹ lè gbé ṣòro ẹni àwọn tó ti wà copyright wọn bring it down ni ó sanwó fún gbogbo àwọn lọ́lọ́ gbogbo àwọn lọ́lọ́ àti kí ló gbé yẹn gbogbo ọlọ́tí copyright wage wọn tẹ́ ẹ bá gbé ẹni àwọn ẹjọ́ kù ẹ they will bring it down ó ṣe é kórìrì yẹn èmi náà kọ́ ti kan lára àwọn ọṣọ ọmọ kan ẹnìkan kan kọ́ tẹ̀lé bí náà bá gbé wà láì ẹ̀ ó fún mi ní kiri lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo yá ayọ́ mo ní wàá o dáàtì bẹ̀rẹ̀ mo ní ah how I wish mama ṣe kí ni how I wish ẹ máa sọ̀rọ̀ ọmọ lásán. ó ti pọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. kí ni màá ń bí mi yóò ní pé ha ah, ìwọ náà wò. lòdè eléyìí àwa awẹnu tọ̀hún àwa awẹnu. ẹ jẹ́ bá bẹ̀bẹ̀ màmá bá bá fẹ́ ṣe wọn ní láti máa dáhùn lórí ìjọ kán máa jí kán máa di pé péjì àtàwọn ti tàbí àdé ẹni hmm. bí bá ti dárúkọ wọn ọmọ dẹ̀ ní àwọn àlẹ́ àti wọn fi ṣe lára àwọn péjì yẹn náà tó máa ti ń dárúkọ tó ti fi ṣe tó máa mú wálẹ̀ ni àtòbí ìyáálé gbogbo wọn tó máa ṣe rárá rárá tó máa mú wálẹ̀ ni ìlọ́sìn lọ nàìjíríà tó bá lè ṣọdún kẹ́ẹ̀dì tù káwọn yẹn máa gbá àtọ̀ wọn máa ní ha. Ah, wọn máa búyọ níyà búyọ níyà gbogbo ìgbà kí ló dé ṣépè fún gbogbo yín ni ẹ̀yin aṣèrè ẹ̀dá ẹ̀yin aṣèrè ẹ̀dá burúkú. ṣe fi ṣó ó tó wá pé orúkọ kẹ́mi lóyọ̀ sí wọ́n láìpẹ́ tẹ̀lé ní àdáwọ̀sì ẹni yà kàn nípa òun yìí méjì òun dìsàbíà ni wọ́n ní ẹ́ tíì síkì kò bá ara àdá àtẹ bá wò pé ẹ gbogbo yà bí àwọn jẹun wọn jẹun oríṣiríṣi iṣẹ́ ló wà ẹ wa ni kẹ wa máa bú màmá gbogbo gbà ẹ kẹ máa bú màmá onímàmá gbogbo gbà kí ló dé gbogbo yẹn ẹ wá ẹ wá fi màmá rú pákó àti dọ̀dọ̀yọ̀ àtàdá tó ọdún yín. Ah, ah. àwọn èèyàn mẹ́ta tó wà lórí péjì àwọn èèyàn káàkiri wọ́n fi wọ́n sínú gúrúùpù kan lórí kiri Eh, ó fẹ́ ó fẹ́ fi wọ́n cover up ni ó lè. tó o bá ti ṣe ṣó tí màmá bá kí ni ẹ̀ máa bí màmá nínú màmá ṣe gbogbo gbogbo gbogbo gbogbo tó ṣe lé nìyẹn rí pé shit ló chat. sórí google mo gbé fọ́tò ẹ̀ sórí google àdéhùn tó scam àwọn èèyàn ó ti tán àwọn kí láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti lọ nìyẹn àwọn ọ̀rọ̀ tèmi dáadé àwọn ọ̀rọ̀ tó ti tó ti ṣe nìyẹn scamming gangan ni the main issue ni scamming ẹjọ́ tí ẹjọ́ àwọn ọ̀rọ̀ tí mo sọ tí bá lè fi ṣe mọ́ o. ó ń bá ẹ communicate bàjẹ́ ẹ ó fẹ́ fi cover up ni o lè. èmi ti wà lórí kinní yìí from two thousand and sixteen ẹ̀ mo mọ̀ bó ṣe ń rọ mo dẹ̀ mọ̀ bó ṣe dé ọ̀rọ̀ ẹ̀ kí ló fi wọlé dé níbi tábìlì ló fi wọlé sí màmá pé ah, ó dà orí youtube ló wà tẹ́lẹ̀ kó tó fò wá sí orí kíná fi sórí orí facebook pé ah ìyá yìí òun náà sọ lọ́wọ́ lórí ẹ̀ ní lórí facebook òun ló fi lè lẹ̀ mọ́ màmá from màmá ló ti gé ní kíná fi followers. followers bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, ah no no no no ẹsẹ àtijọ́ yẹn ló ṣì ń lò ẹsẹ àtijọ́ yẹn màmá tẹ̀ máa dá lóhùn honestly because ó ti mọ̀ pé màmá máa dóhùn lóhùn ẹ tájẹ́tì yẹn ni mo fẹ́ wá fún àwọn àtúrò fẹ́ gbé jáde. ó sọnà ó ní ó ní tájẹ́tì kan lòun ní lórí Facebook yìí pé gbogbo àwọn tó ń eh, pariwo yẹn. wọ́n ti jọ pa wọ́n ti jọ dènà.

olórí burúkú olè olè olè ẹ ṣe ìyá mi ẹ ṣe god bless you ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe ó dàbọ̀ ó dàbọ̀ olórí burúkú olè ó wá ń wá wá wí irọ́ ó wá ń lo nǹkan láti fi cover up ṣé fracas náà ń bi ẹ́ àbí ìwọ táwọn ìwọ tó dà àwọn èèyàn lólè ìwọ tó gbá àwọn èèyàn ò gbá gbá ẹ lọ mú evidence ibi tí ẹ sábọ̀dù ti gbá àwọn èèyàn lọ mú jáde fún wa fẹ́ rí kò ń ṣètò ẹ máa fẹnu sọ ẹ gbé wọn ẹ gbé wá live and direct kárí pé ókè o ẹ sábọ̀dù gbá mi ó gbowó lọ́wọ́ mi o wọ́n gbá ẹ sábọ̀dù ni wọ́n gbá ẹ sábọ̀dù ni ìwọ wọn mo sọ yorùbá kan lẹ́ẹ̀kan mo ní ẹni tó bá jalè ló bọ ọmọ jẹ ìwọ bọ ọmọ jẹ ni olè ni wọ ẹ àkúkú òbí ṣe ó sọ ṣe radarada ni wọ ẹni bá bí olè lọ́mọ kò rí ọmọ bí ìwọ wá jalè lórí facebook fracas ni pọ́s and pọ́ndà kò ń ṣàkọ́kọ́ ẹ kì í ṣèkejì ẹ kì í ṣèkẹta ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí o àṣe ìṣetán ẹ ní o ti jẹ́ tán lórí facebook kò sí múgù kankan bèbí ti ṣẹ́jú mọ́ ẹ lọ́wọ́ má fi ẹ sábọ́ọ̀dù ṣe kọ́fàrọ̀ gbogbo tẹ́tẹ́rí tó ń ṣe yìí ìmọ̀ òun àti Lizzy Anjorin ni wọ́n ti jọ pa wọ́n ti jọ kú because wọ́n ti mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn the other side àwọn náà ń bú màmá lọ́wọ́ kò yẹ yín game tó ń play wọ́n ti mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn the other side àwọn náà ń bú màmá lọ́wọ́ ẹ rí i pé wọn ò bá tí peace wà kò lè jáde tọrọ mọ̀ pé tóun bá jáde nígbà yẹn ayé òun atúbúdọ̀ atúbàjẹ́ sí ni ṣùgbọ́n ṣe àmì pé táwọn yẹn máa ń fẹ́ nìyẹn bá bá rí ẹni tó ń ṣe tó gbọ́bẹ sí wọn lọ́rùn gan báyìí wọn à ní sọ táìmù tí wọ́n ń bá Esabod jà lọ́wọ́ instead of that wọ́n sọ pé ẹ jẹ́ ká pa ẹnu pọ̀ ká bó lè wí àwọn ò ní pẹnu pọ̀ àwọn máa sọpọ́ọ̀tì olè ní pé ó yá ṣebí ìyá ẹ ló ń bú ẹ àmọ́ kó tẹ̀sí nǹkan tí ò dára ṣùgbọ́n torí pé òun bú ìyá yẹn lọ́wọ́lọ́wọ́ olè tó jà yẹn àá fojú fò ó máa bá wa búyà yẹn lọ́wọ́ ń dùn mọ́ wa that is báwọn yẹn náà ṣe ń ṣiṣẹ́ tiwọn. so lẹ́sẹ̀ rí tó ṣe sáré wá penetrate wípé nísìnyí o àwọn the other side náà bú màmá lọ́wọ́ and again ó rí i pé àwọn ajé àwọn four one nine wọn scammer ah, wọn scam màmá ó dẹ̀ rí i pé nǹkan ló ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló fi lè sáré wọlé ló ṣe sáré gbé ló ṣe sáré gbórí wọlé pé jẹ́ ń lò yẹn kí n fi penetrate ó wàá mọ̀ pé ó gbá foul òmúlẹ̀ mọ́fọlọ́dé because èyí tó ṣe yìí kò ṣe dọwọ́ bò àwọn èèyàn tó pa lẹ́kún this time around kò ń ṣe téèyàn máa dọwọ́ bò olè gidi ni ẹ àní jíjáde tó jáde kò ń ṣe kó wá máa wá máa sọ ṣe sọ nǹkan míì náà ṣó ní gbogbo tó sọ lẹ́nìí kí ni nǹkan tó ní láárí tó sọ mẹ́ tí náà o ṣe ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ tí náà ni ẹ̀ṣẹ̀ ń bú tí náà ni kò ní ìmọ̀ náà ṣé bí gbogbo ẹ̀ náà ló ti supply list tẹ́lẹ̀ àbí gbogbo ẹ̀kọ́ gbogbo gbogbo material tí wọn náà kó wálé ní tó olóòtú wá fẹ́ fi jà tó ti jẹ́ material tá a ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ tí ò tiẹ̀ níyì ni tí kò kò ní ìsí etí gan mọ́ òun ló tún kó wálé ní gbogbo ẹ̀ náà ló dé tí kò fún Lizzy already gbogbo material ló supply fún so ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe ń lò ó ṣe kò sùn yín ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ náà olè tí wọ́n jà làwọn ń bi ẹ́ pé olè owó àwọn ẹni ẹlẹ́ni tó gbà owó ojú àwọn èèyàn èèyàn tí wọ́n ṣiṣẹ́ nílùú òyìnbó nínú òtútù burúkú ah pass and founder ò ní ṣoríire kò ní dáa fún ẹ tálálẹ́ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ ò ní jẹ́ kó dáa fún ẹ pẹ̀lú bó ṣe pa àwọn èèyàn lẹ́kún tó da ìkorò sí ayé àwọn èèyàn pẹ̀lú ògùn ojú àwọn èèyàn tó gbé lọ owó yẹn ah ó máa fi ra ìsàn ó máa fi ra apó sí ikú ó máa fi ra òfòní ó máa fi ra àṣe àṣedànù àfẹ́ àfàtó ojú òtí ẹ̀ tiẹ̀ ó one stage show pé gbogbo everybody tó ó ti mọ̀ pé ológo gbàǹgbà lẹ́sàbọ̀d náà ó ti mọ̀ pé ológo gbàǹgbà ni nígbà sọjí tó jáde fún ẹ tó ṣe show fún ẹ tó kí pọ̀nrí pọ́npá bàbá ńlá bàbá bàbá ẹ̀ ó máa keep silent ni ó ti mọ̀ pé hmm, àwọn yẹn wà ta lẹ́nu tó ògo tí wọn ò lè boost ò lè fi ò lè rí wọn lò láti fi cover up nígbà dọ̀dọ̀ ya láhán lílọ́ olóṣì onídọ̀tí olóòórùn elégbọn lábẹ́ elégbọn elégbọn lẹ́pọ̀n ìyẹn kb dọ̀dọ̀yọ̀ ọlọ́gbọ̀lọ̀ láhán ńgbà tó jáde fún ẹ olóṣì ẹ oh madam